صلوا على النبي الكريم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين امين حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم في العالمين امين حميد مجيد amin alhamdulillah gudu shi Allah tabaraka wa ta'ala da kuma faru yi ni albarka yau shi albarka waye qur'ani din albarka halli goba yawa kadin surati yasin adi aya wiyan méjì baki بإذن الله رجعنا بكرة وامي مجاهد محمد تكابولي وقالوا إمام مالا محمد رابيو ويأخذ بإذن الله توعب الله بي القهوة لا بي القناوة لا بي كاتب ما شوالي ما يقاتوا وعيب شوالي وراه pẹ̀lú ọkà àwọn ọrọ̀ yóò bá lè gbọ́ yípa yóò bá súnà níbi wọn yóò bí aṣíwọ́bá ọ̀rá yẹ́ ọ̀tá orí àjẹ́ náà tó ṣe ilé ọjọ́ ní bèbí àgbà wa nílà أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم وما منها حبا فأخرجنا منها حبا فمنه يأكلون بارك الله فيك وجزاك الله خيرا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفضل الصلاة وأتم التسليم على أفضل المبعوث بأفضل الم... بأفضل الملة إلى أفضل إلى أفضل الأمة الذي قال الله تعالى في حقه وإنك لعلى خلق عظيم سيدنا ونبينا وقرة أعيننا قائد كل الخجلين وعلى كل من دعا بدعوته واستنى بسنته وسر على منواله إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعي آه، آيا آه، آه، أكوكو يومي جيكو أي أكوكو يومك وبيا حسرة على العباد ayẹ̀kọ́ wẹ́wà yẹn ọkà lónú ní alẹ́yẹ̀kọ́ náà náà ní rẹ̀ alẹ́yẹ̀kọ́ lóhùn ọ̀dọ́ náà ní rẹ̀ àdí òdo ẹ̀kẹfà òdo ẹ̀kẹfà ìọ̀dọ́ fourteen forty do fourteen hundred and forty ó sì ní òun ní sọ̀nù rẹ̀. Uh, ngini Gregorian calendar ẹgbẹ́ gregorian calendar èmi ní oṣù ẹ̀kẹ́ ló nolomẹ́gbọ́n kàyín ní 11th may 2019 alẹ́mìíràn ọ̀kẹ́m àhùnlẹ́kìnà aláwọ̀ akàwọn abẹ́kì sàmẹ́nu yẹ́ gbìtì yẹ́ ni alẹ́mìíràn ọ̀hún àìdẹ̀ má ti yí kúmọ̀ lé kúmọ̀ gbòónù umma lika kini kam alatna isenana boka pamalo qablahum dawanga mai min alquruni ko ya mi generation iya bo isijama ni wo wo wo wo malibudun ibi ka ma palui tudu payuma atama to payudu ma woyo annahum la yarji'un amma tubu manigum dabianin madabian alukɔjɔ kpama lo kuma lo ma le piu ma le aba ne lɛ nɛ obi lɛ gɛ wɔ inkulu lɛ mɛ jɛmi ɔlɛ de na ŋɔkparo ina ne don wɔ inkulu ina ne don lɛ ma jɛmi ɔlɛ de na ŋɔkparo sidi ko dɛdɛma kpakpo saka doo. ọgbà àmà anya kó márò yíyọ má ṣe yóò máa rí abálẹ́ ní màmá àṣẹjú kó máa lé ní tọ̀gàdún ọmúnà وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا وأخرجنا منها حبا فمنه يأكل وجعلنا وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون تعالى. ليأكلوا من ثمره وما عملت أيديهم أفلا يشكرون الله أكبر الله سبحانه وتعالى ينهي àbíkì àdọ̀rọ̀ ọjọ́ di èmi wà áyẹ̀tẹ̀ lẹ́hùn adùn àwọn ọdọ́mọ́ magẹ̀ alárùdù annẹ̀kìdẹ́ alìmẹ̀tẹ́tù fi ṣàánẹ̀ òkú àyè náà ha àmúdúdájí àmúdúdájí àmúmi ọyálẹ̀dọ́ àmánẹ̀dúdájí wà àkọrọ́jìnà min ha habban habban ya menye ihe ojuju ojuju ka ya wụkwe ha na-edo anasokwu ameghe ya nnwesokwu enweti anya odo he iche m kpabiara na kwako eyo kpabia kwako imele idabi niga niga ya dabi kọmọ produce eyo eki wọn mu pa ite eki wọn kpabiara yan ele oya ŋa na kejui ya ma wuga ko do ŋa me mo pio wo ko ni wu ya kulo e o mu ni ŋa ma piti ya ja mo ya mo le al ke yo le ki amu pa bia cheri ane mo fo pa ko ta ki da bi mo produce ero avec un bi mo mu no joyi mu to mo ma je mama o ke o lele ìgbìkìíkì ìwòyìn kí perish pápó omi produce èdè orí ojú ọ̀gẹ̀ ìṣọ́nà lẹ́yìn ohun agbọ́n tàbí káwọn ẹ̀dẹ́jì pọ̀ ní inú oúnjẹ náà kéjú wàjàánà fi ha jannatin lè bú tẹ́ èrò yánà jannatin amókó amókó lílé lílé min nahilin ó yá na mi arab ti quran rọwọ́ yìí mà àmúlé ẹ̀rọ kí gbìlẹ̀ yánwọ́ ẹ̀kẹ́ni tó á dìkọ̀ tó ń kíne èsì dóbínú báyìí inẹ̀bí àánábìn nàìjíríìn wà àánábìn àmì dóbínú pàmẹ́ kùmádọ́kẹ́ inẹ̀bí náà àwọn ọmọkó bídò pé àmọ́ omi èkì àbí pé àánẹ̀dò àwọn ọmọkódò rí àmọ́ ọkọ malẹ́ tó ya lè yà kúrò ní tẹ̀mẹ̀rí kó máa yẹ kó gba àmẹ́ ẹ̀rọ kẹwọn yá pòdúsù كتون وما كمون جاتي إليها أفلا يشكرون إلي يوم مامود بوك مادي بوكيدين أما بوكيد ما بوكيد كنيلة سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومن أنفسهم ومن ما لا يعلمون يوم ما تدبد وجوك نبا الله سبحانه أفيولك مدي الله ويناته بروايكو سبحانه أفيولك مدي ìmúdí aláwò ẹ̀nà àtẹ́ ẹ́n kẹun ṣẹun dáa الذي خلق الأزواج إبشونا من وجوجوجي كلها أمودوقة مما تنبت الأرض ويكان هدوه دوه ومن أنفسهم báyẹn kí àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ amádò ọjọ́ ṣọ́nù ọ̀nà bíkìṣẹ́ gbọ́wẹ́ ọjọ́ ojójójì wa mimma la ya'lamun ba man umune yake mata ka mamu ne wonu mamun efe yo lo ki mo di o do ele me je yin wojo ma je je yin wojo je yin wojo ki mo di o efe yo lo ki mo di o na'am wa ayatul lahum alladhi yusabbihu minhu oji pakpo agadua wa ayatun obi lege adunga ngodomo ingote ngumage lagu ngama amba odoro yo di mi eh الليل أدوت كان تشوفي تجم نسلخ, نسلخ منه النهار وآية لهم الليل أدوت أعود إدينا دنا نسلق منه النهار أمرك النبوت na إما أنوئنا ọgbọ́n àwọn ọkùnrin annabọ́lẹ̀ wọn rẹ̀ tẹ́ tọ́gbọ́n ẹlẹ́wọ̀n yọ amọ́rọ̀ ka nàbòdú tẹ́ imú nàbòdú فإن ركضوا ولكن فإذا هم مسلمون إذا هم قجيت بجابجهم يا وجه لكتن والشمس والشمس تدري لمستقر لها ذلك تقدير عزيز عليم والشمس تجري الله يقوي قنك نكتك أدنى كن شهدو wọ̀ṣọ́mùsù òòlù ẹ̀jẹ̀rí ìyálòlẹ̀ ó yálẹ̀ ìyá déèlòlẹ̀ déèlòlẹ̀ déèlòlẹ̀ lèmọ́sàkọ́rì làá gbogbo atẹ́gbà kọjọ́ wọn kó lẹ̀ òkèlè kàdé òtùkùdé adéèlòlẹ̀ ìyá déèlòlẹ̀ atẹ́gbà kọjọ́ kàkítọ̀ àgbàkẹ́lòlẹ̀ àkàdé rẹ̀ àtikọ̀lẹ̀ ṣẹ́ǹkìkọ̀lẹ̀ àyà. ọjọ́ anyá dẹ̀ ń wó wò wọn bí ilẹ̀ lọ́lábálẹ̀ ìwé fún hadith mutawatir hadith ọwọ́wọ́ birkiti kanibi wa sallallahu alaihi wa sallam dabalki wai sahihi bukhari ibrahim at-tamimi yun bokugu baban ki bokugu abi zarrin al-ghifari radiyallahu anhu kani ya kama ba zarri wanci sahabi madudoki jundubu bunu junada kani ya to ni ni a tadari aina ta urubu sham ayo ene mambo ko la tuyane yi oy kudure qultu allah wa rasuluhu a'lam odo yun ka ko yo kunu jeun amane malele tule o mi mano ora ngani bi

olùyàdé lólẹ́ lè mú sẹ́kọ́rì làá àtúgbọ̀kọjọ́ wọn àwọn kí lè kàdé ilẹ̀ kọjọ́ bí tẹ́wọ̀n olù kí á dá lè lólẹ́ bẹ́ẹ̀ kàtàkọ̀dé rọ̀lẹ́ àzízi àdé ilẹ̀ tó pẹ́ kọjọ́ pẹ́wọ̀n olù kí náà lè dẹ́ ọmọ ọdún àlẹ́ àzízi ọdún náà páyọ́ kí á jẹun kẹ́nẹ́dọ́mà ní kí ṣáà lọ́nà alẹ́ àlẹ́ mi ọdún kí ní mà. ẹ̀rẹ́ kìdí àyàlẹ́ ohun kẹ́ lùgbòkó olùkìdẹ́ alòlẹ́tò rẹ̀ ẹwọ́ lè tẹ́lẹ̀ musnad imamu ahmad bin hanbal رواية إيه أبي ذر الغفاري لفقه يعني كنت مع رسول الله صلى الله عليه وسلم في المسجد ومي أبدأ نبي صلى الله عليه وسلم إيه مثلتي حين وجبت الشمس بقول يعني فقال النبي يا أبا ذر وأبي ذر الغفاري أتدري أين تذهب الشمس قل يا ومبك اللور قلت الله ورسوله أعلم وكيكا أجوكون شم أما بقول لو قال أنا نبي أكامي فإنها تذهب قولوا يا ديلو يا ديلو إلي حتى تسجد بوكو يا سجدة بين يدي ربها أو بودو عز وجل وندو فايوك يا جنانا يوم لفتستأذن في الرجوع إميجني باكون كده بيجي فيؤذن لها mami yi ni dumu wolo kil kaki loki dabiya wa ka anna qila laha akuma dana kuma chaka wolo irji min haythu ji'ti lo tubo kadu ngo ka koe dabi tubole fatarji'u ila masliha olu ya muda bitubo kiya atadu koe wadhalika mustaqarraha ngo ila subu òru ìhun kọjọ́ tó ń dọ́mọ̀ anibi ọ̀la yìí ka ayà kàdó yíyan gidẹ́ yìí anibi tagi ayà lẹ́gba gbogbo ató ti tala wọn. ìwọ̀n àdìsí lẹ́gàá sọ̀fíyánù sórí wíwẹ̀ ikú ń gbọ́ púpọ̀ bí zẹ́rù ìlẹ̀lọ́gẹ̀ fárí ka níbi tó ìní nílẹ́gẹ̀ wọn níbi ka kagbogbo ní àdízilẹ̀ dọ́wà ma níbi kàwọn àti alkẹ̀lẹ́ olólẹ́ gbogbo alókìlẹ̀ ọ̀ránẹ̀gẹ̀dẹ̀ ẹ̀tàlà àrẹ̀ṣì alóyáyá tẹ̀sì jẹ́dà wọn jọ imíjì ní gbàkóbọ̀ ọjọ́ fọyí òzẹ́nu láhá wọ yóò ṣẹ́kù amákè ìmìdàjẹ̀ mẹ́rọ ọmọ hmm. wọ yóò

min magharibiha take ni akulu ya anya tadu kugo kulu kula kula ne ngulu anya tadu kwe ya mereba disi ye ni yushiku yushiku imero kine imda mero kine àwọn àjẹun di ayé àti kìyàkìyà mẹ́rọ́ọ́lẹ̀ ke o o ki anya sugo ki tiada ko anya tadu ko ibu ne ki dabi ma yaw dabi gan ma egle ki mu dabi mbe ki chale ko bi ngole gan takulu mdulo ane anya tadu ko egbele ide ame ume kwa alamatu sa'ati al ŋa adunga nkwano yo na ŋa adunga lile.

èjì Ẹtade ẹ̀ta dẹ ẹ̀lẹ̀ ibi wẹ̀ná léwu àdìsí òun nẹ̀yìn mú pa ìmúdẹ̀ta ṣe yóòdòdó ìmúdòdó ẹ̀kẹta yẹ kéèjì yóòdòdó ìwọ́n ṣẹ̀ṣẹ̀ gbà yán lama lè wọ́n yá lè yẹ fẹ́ la ma ìwọ́n tó yóò yíwọ́n bí ẹ̀kẹ́ wọn ma kóbi mẹ́ orí ọgẹ́lẹ̀ confuse mẹ́nu ìdáàmà tó kò sáyé alkùránì kì á kọ́lá mẹ́ ògidógbò nẹ kì á kọ́lá yẹ ìyá gada fẹ́ la ma one after the other wọn ìwọ̀n ìlì mi kì wọn bọ́ náà ẹ̀kì náà oyo akola na maryama iye ibia níbi isa onsi mary ọlọ́wọ̀ ọjọ́ kàkí ṣe abọ́jọ́ kàwọn kí ṣe ọmọlẹ̀ ọjọ́ ẹni wọ́sjúdí wọ̀rọ̀kẹ́ ẹ̀yìnmá àrọ̀kẹ́ ẹ̀sì sùjẹ́dà ẹ̀ àtìrùkú yìí fọ́mà roko ya wa dɔgba amana kɔlɔ omda kɔlɔ yɔmɔ hã yiyan wa dɔgba zijada wa dɔgba iname ŋkɔjɔ ko wa kisali yɛ pɛ gbaŋu ŋun lɛ ŋun yaati todaba lɛ liami harifol ɔtɔf ekɔjɔ ayi ma harifol ɔtɔf mɔane do kama la elia di wa ẹ̀lẹ́ àkíní wà mọ́ làlẹ́ẹ̀bọ̀ ìtẹ̀ yágádẹ̀ pẹ́gbàyọ́lá máa ń ṣe kẹ́ẹ̀yún àmọ́ ọjọ́ mú náà tẹ́lẹ̀ kí arrangement yẹ́ kàmẹ́ ni wá dọ́kí chronological kí mú dọ̀tí ìṣìlí ṣe wá wá ọjọ́ anyádú sórí yọgẹ̀ni ẹgbẹ́lẹ̀ mú dé súnmà súnmà súnmà súnmà súnmà ọjọ́ anyádú sórí yọgẹ̀ni leo kima na mwa na eh jama ni ah, ma níbi e ko kile gudu ehun ke se ewe eh, epo eh, yi ile sapase wa níbi muhammadu anibi muhammadu iwi lehun rabogo ko iyo lo ane

anibi ilẹ̀ pìtì ìyìnṣíkè iná níbi títí ohun múnẹ̀ kàkàbí múdà níbi ìgẹun kì náà wá dẹ̀ tòdọ̀ ọ̀rẹ́lẹ̀mẹ̀ àtúkọ́lá níbi yí kí mẹ́ràn níbi ohun múnẹ̀ a a níbi gbọdọ níbi níbi yá níbi todabalẹ ẹwọ ya níbi mú ìsá yàtọ̀ ọ̀mẹ́lú ìyájá lẹ́jọ́ ramadan ìyánú ya làjọ ọdún kàmọ́ bàbá tí èyàn fún máa ti papò tó ọjọ́ kí máa nẹ̀rẹ́ jù dùn wà ẹ̀ náà والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم ندابي شيء والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم والقمر أولي أمولي أمي celestial body nàmẹ́ ń kọjọ́ sọ náà wọn bí kìí sàmó yálè màjọ́ àmẹ́wọ̀n lílé lílé owó balòbalò kálá òjé kìí tó yálè yálè àmàdẹ́ ina mengi lili lili kituya ni gidenga made ya mengi dio yale le oka ngodege wal qamara qamara ko aha bima na wa khalaqal qamara allahu nul usuche otu gidenga allahu sona udego yale qaddarnahu manazila àpẹpẹ ńwòtù kì á ná lòlẹ̀ mọ̀nẹ́zílà ìnàmú yé kòtù ní ihò yẹ́lì uyi yé lílé ìyàmú yé pa oṣù ní ihò yẹ́lì olùnú yéhùn oṣù ẹ̀nu yéhùn màdún yí malẹ́kí burúj wọ̀sàmáì zaadil burúj تبارك الذي خلق في السماء بروجا والقمر نورا ìṣọ́n nàmú yé lílé lílé oṣù nàmú yéhùn olùnú yéhùn ó nàrí ìlẹ̀wọ́nú yéhùn rẹ̀ ọjọ́ ni aina máa tẹkùnù yóò rí kúmùlmọ́tú wọlòkúntùn fi burú jíni wọ́lẹ̀ kúntùn fi burújí burújí ma dọ́rẹ̀ ohun mọ́pọ̀ burújí lẹ́ti oyin ẹ̀nẹ̀dẹ̀ oyin yóò nẹ̀ oyin yẹ lé àmìniwádọ́kí táwà ọ mọ́ntíọ̀n àmúyí yẹ lé highly protected mansion ogoki gaddafi colonel gaddafi kine dago libya eh? antimisial watu kutimizal abunyile maitu abudun au madobule tige misal macho kutabunyile maitu abudun antimisial house unyogele madoki buruji buruj ni yo nadamo yo shudamo yo lugamo ole ngaya gina kanwa wal kamero qaddarnahu an waru yongul o chuo yale manazila amuru bogiana tuyode o chu bogidu ko ngini ona inu yi yo mune gianya du ko otona ogele ide elengini elungini gbogbo ọbẹ̀lẹ̀ ń oṣù mẹ́ẹ́nà rí oyálè ọbẹ̀lẹ̀ ń nàrídà nàrídà ẹ̀lẹ́tẹ̀ súra ka súra tó yúmùsà ayẹ kẹló yẹni huwa lẹ́dí ya tó yẹ à àdàdà kú mẹ́ máa lóka, àwọn mẹ́ àmọ́ ọdọ́ ọ̀dọ́ ìbéèkì ayúzù sólá kálẹ̀ndà àpárá béèkì ayúzù lónà kálẹ̀ndà lè tààlẹ̀mú adada sinin àbéèkì ayúzù sólá kálẹ̀ndà sólá kálẹ̀ndà ń adójálé yìí rẹ̀ oṣù yálà ní ẹni ìmú yóò yà mọ́ làkìdẹ́yìn ilé kọjọ́ ṣe wáyà dínì ìsìláàmà kene dugi dejugogi ama ka dini islam acha dini ujongi shiututi kama ulengi mdi confusion ngijangi ile ali uyake ngima fahamu amemujujele ọgọ́ kalẹ̀ yìí ẹ̀tẹ́ kẹ̀ẹ́dẹ́ mọ́ọ̀tọ́nàlọ́ àmàmà àmẹ́àkójọ ní ìtànú àmẹ́àkójọ ní mẹ́wọ̀n àmẹ́àkójọ ní mímẹ́wọ̀n ẹ̀bí jáhìrì ọ̀la wọn tó yọ ọgbà tọ̀lẹ́wù ìsìlámù lè ẹgbẹ́ rẹ̀líyọ̀ ni yóò múnẹ̀ tó kẹta tó gbọ́gbọ́ pé ìsìlámù àbájọ yìí ẹ̀ẹ̀tẹ̀ ń wà máa ń mèdì nílẹ̀tì máa ń mèdì níṣẹ́ ẹtírẹ̀sì ń kẹta ń wà pìtìpìtìpìtì made in ngbogoy made in italy made in london made in ngbabai made in ngbabai ni ti ma du di religion nga mo na yi oṣù yẹlẹ̀ dé ọ̀kà tó wẹ̀ kọ́kọ́ jẹ́ wẹ̀ mọ́mọ́ òkè alùlẹ̀ ní àníbi ẹni oṣù ní mẹ̀jà léyìí wọ́n gbọ́lá kà níbi wọ́n kà wọ́n yani fa in gumma alaikum eh riwaya osho ni o yale yani fa in ugumiya alaikum faqdiru lahu 30 yawma ege on kanabi katomo oṣù lemenago oṣù ne mejana aleyu apa mu meju gba me mali o ma ni ba me ale me me oṣù tí a dọ́gbá ń lè yílẹ̀ ma olùkí ìjọ ọgbọ́ ìwá mẹ́yà tí ni kan mẹ́rin tẹ́ ní oṣù nẹ́yìn ní abẹ́ kí nẹ́yìn ní ń kà kí mọ́tò ń mẹ́ àníbi kọ́lé gbà mẹ́ ọjọ́ mẹ́ oṣù ni ẹ̀yìn miscommunication oṣù bẹ́ẹ̀ mi mbe gili ma ka be mi agboro ani bien me ojuli me jale me mali ochun ti so yo ko pe ne edo wa re kido onu so le me ngin apa me jugwa ye le ka pa ma yo me me wu lo yo o ide be ta ko nu mgbe alójú wọn ya yọ nálẹ̀ tọ́ àmdà ní tí òkọ́ yá níbi máa lẹ bọ́kẹ̀ yẹ mẹ́má ló ti máa oṣù oṣù ìgbìmọ̀ yẹn pé òun tá mẹ́wé àléyìn máa yọ wọ́n yẹ máa bẹ̀kú máa nínú lẹ bọ́ níbi muhammadu ní pa níbi muhammadu

olóòtú tí wọn kà káàdé ẹnwì lélùgbọ́ olóòtú kuma pé báyìí olítàfi kà ní kò náà wọ abáyọ yìí ètí ni kà abáyọ yìí atọ́ka pé mẹ̀mọ́ ìnọ̀tánẹ̀ àwọn kòtò yìí ọmọ geography oye geography lẹ si geography pátáátánù alẹ́ tẹ́bi astronomy ewu astronomy ń alò astronomy ti science ní ti obekiti school ó máa university of ibadan or university of uh, zaria nàìjíríà yìí ìmúdànígidí nàìjíríà wọ́n máa gbà umastronomy lẹ́yìn ẹ̀nà yọ̀nyọ̀ ẹni kí mi detail explanation ẹ̀ ká yé àdójú ìdí àkọlọ̀ wọn ẹ̀ tọ́gbọ́ ọmọ ẹwà jẹgujẹgu kàkọ́tẹ́ yọ ẹ̀fí ẹ̀yẹ yìí organization wa àgbàgbà ejú wa bì ká mà kí ìdúpẹ́ ká sponsor bó wa máa yá àmú mi lélelele kọ́sẹ̀ máa dẹun bìró ẹyú ìdọ́gbà ilu bugi kojo ma astronomi gane kama sataka da ita wani ewu malewu ma ne yon ngene ma dengi ni ma ke ka ko lo ita du o ya ne kanu ona agume ha kilomita go en lo ita du o mole wa ko kanu ko en yi kaduna ga go mu nu ko lo anya ita du ye de e ko kaduna ga di laria o lo ma go go mu nu ga anya ita du de imu di lagos gal ka go go ma ya o lo ma anya ita du de

umejida taka mi geography yake kema hiyo kwa kocha kadu eh kidai ko kibiu maleta alquran eh qurani ngani ilmu alhay'a ilmu alhay'ati law ngadungone we umale inotaka da kuadi judo zamfara gusau ki shaykh alislam ibn taymiya kikoyo dim dim dim dim dim dim volu volumes eh volu volumes meje ọmọ kejì kí omi ẹgbọ́ àná òun ẹnẹ òun ẹnu mẹ ẹnkẹ́ dí ọ̀tá gàdá yìí dídè lẹ́lẹ́kọ̀ọ́ ńlá kọ́mi òlẹ̀dì àdómi ìzàfàrà tó dé yìí kó dò ríta yóò gbọ́ ti lìmí kìdí ẹ̀hún lálò lẹ́wọ́ mà ní àwò yálẹ̀ oṣù yálẹ̀ àmẹ́hùn dúkàmí mẹtírọ́lọ́jì máa kà kọ́mi àyàn lọ ná ńgbọ́gbọ́ àwọn

uwane yosu ọjọ́ ọdọ́kì núra bí ẹ àwọn akóònẹjó núra òun kóònẹjó ó dókítà ìkọjọ́ dẹ́májọ́ yìí ń gbà mọ́ astrology abílẹ̀gìdọ́gẹ́lẹ̀ detail explanation mú ń gbà mẹ́un kí ní oúnjẹ kìíní kí ní bí ẹ adẹ́ ń gbé kí nùfánà ìmọ̀dọ́kì ajeje ka di ne wa ajeje ngo na gbe ko bi akoje ise mbogi koje ise na du go han dola yanga me wa koje oyo gi man re yo dun wa gangi dulu bi kalenda, sola kalenda, mayi luna kalenda, mgbe luna kalenda calendar de oṣù dúkì ṣọyọ́ owó ma kálùkà ìmá ní kúlà kóṣù fi a ní òyálẹ̀ ní ìkẹ́gbẹ́ lódẹ̀ dị. fìdẹ̀ ile ìlẹ̀tọ́jú ogún mẹ́ tó bá ayọ̀ wúyọ́ mẹ́bí dẹ̀ àbí ìyọ̀ wúyọ́ wà bá yìí ó tó kà dẹ̀ islam akàkẹ́ yalé yóòtù méjì ṣọgọ́ yóòtù méjì ìrẹ́dọ̀ yíùsù solar calendar ìyàrẹ́dọ̀ yíùsù lunar calendar solar calendar wọ́n ti kọmọríyà kọmọríyà solar calendar òun yàṣọ shamsiya ṣamsíyà pàí kọmọríyà ele ce humaya astrology e ilmul haya ewu ma ile mu na nnukọ je otu fi anụ ya rabisha deta ilimi mu je otu fi abi ya nneli ìṣẹ́ǹkẹ̀ bù ma lẹ́kọ́ tẹ́ hààlà ero. ẹ̀bíẹ̀bíẹ̀nẹ́ kàbókì yíó àtàkì ìgbélé ma wá wọ́ àkóso àmáríòsù ìnájọ́ yìí àwójọ ẹ ní ìnájọ́ yìí alékòsò ẹ má ní ìnájọ́ ni alékòsò ẹ ní kàmárí ejúgbédé ìnájọ́ yìí mbókẹ́ àkálẹ̀ yẹ ozu ene ane abeki neni anebi kẹundulugo ozu ene ìnàjọ wọn ama astrology ma kẹundun alugbo otu kuma li ìnàjọ yìí ma rí ozu ìnàjọ yìí inu gbẹgbẹ bó kàǹkà àtàbálẹ yìí ń gbà bókì ní mò oṣù yálè yìí kì ní pẹ̀kìdẹ́ kàǹgà àgún wọ́n dojú wọ ọgẹ́lẹ́ ní todo sọjọ́ mẹ́ta ní kí nígbò yálè kí adábóso èyí ni ó sì èyí ni yà ní kí nígbì àti ilé kòǹgò o kó sọjọ́ mẹ́ta ó sì ma ka yìtọ̀ atani mọ́mdà ló yẹ bọ̀dẹ́mù ìrìdì gbogbo ti 4.9 kilo kilo kilogram mọ́ ọmọ aka bí tí é ké 1.3 ó tún ìrìnàjò ọ̀tọ́kùnmà bí atani mẹ́wọ̀n gẹ́lẹ̀ oṣù yẹ́lẹ̀ dẹ̀ kì á ní oyẹ́lẹ̀ ọgẹ́lẹ̀ ní dẹ̀ ìbáwọn ọkà ń ayáyá ti pé wọn adẹ́ kọ́mọ̀rẹ́ ohun àgbọ́dẹ̀ ìyàmọ́làbí lọ́láúndù ẹ̀yìn wọn na máa ayá gẹ̀ẹ́bí túrẹ́tùl ìsirọ́ aláwọ̀yẹ́ni wàjẹ́ alìnà lẹ́ìlì wọn nàárì ayatẹ́yìn ومحونا آية النهار وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا أي كبري أم هي فصل لك يوم الغوا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار

الله كشنا مومي يجدي كوا لا الشمس ينبغي لها أن تدرك القمر إكما تقول كما نيون دوتانا كي يكربين وبيكو سؤالي إجتين إجتين ولا الليل سابق النهار iya jẹ́ ti kó dùn kí mọ̀rọ̀kọ̀ bá dà ìkòkìsìkò yọ́rọ̀ kakó lòkí àmúdùn wọ̀kúlù ẹ́ wọ̀kúlù fi fẹ́lẹ̀kí tóòlù àtòṣù àtòdú àtọ̀rọka ẹlẹ́lẹ̀ has its own axis iná ní ń gbogbo yálẹ̀ yẹ̀sẹ̀ òun kẹ́ẹ̀nẹ̀ẹ̀nẹ̀ náà alùlẹ̀ yóò níhù ẹnìlẹ̀ níhù yóò ọkọ̀ ànẹ̀ ọkọ̀ ìyálẹ̀ máa yàmù tó dẹ̀hùn ọ̀nà máa mẹ́rọ lamọ́nú ẹ̀dọ́nà mi níhù ó nẹ pé alaska kí ó ń alótí washington dc irú ẹ̀dẹ̀ ẹ̀yà tọ́kọ̀ ànẹ̀ ẹ̀yà rẹ̀ ẹ̀yà tí mọ́tò ọ̀dọ̀dọ̀ ọ̀nà ìnẹ̀ẹ̀nẹ̀ ine yamu olewo etini ki ya enya te toko yale na kotoka ne oko ne e nugo ki ale ana yaji e nugo ki na wu electric ya dolole wi ungaiya toko yale ule dogbe oko ne e ya to jogu moto nugo iná náà máa ṣe pé mexico gbogbo lálẹ́ tí washington dc ìtòlẹ̀ àkó etí bá nàìjíríà lálẹ́ tó kà dọ́bẹ̀nà kú lẹ́mẹ́gbàlẹ̀ mọ́tò mẹ́rin ló kíkà kíkà ló èmi ẹ̀ ló kíkà kíkà ló awọ́ àwọ́ ànàmọ́ ìní ọ̀nà nẹ̀bà gbòdú máa tí a kẹrẹ̀ bú dúkòó lẹ́rìn ní ìmáṣe pọ́wọ́ máa kó pọ́ọ́nù ma ọ ẹ̀gbà léwúwó ọgọ́gidẹ́ jìmọ́ka ẹ̀ ẹ̀gbà léwúwó nínú àtẹ̀wò ní ànà ọ nínú ìbà ní mo tó dúk ọ tí ni ń ọ oléhùn ọ́nilẹ̀ máa dájẹ́ ọ̀nà mọ́tò igi díspídì kí a dín ní ìlú lẹ́dẹ́ olè igi alè moto inú alụ dúkìdí tola mose bogi akwa na mini huemi speedometer wan afu man kira na yere agogo ta ko tola ki go but o ye ma mo mara <laughs> mm ile domo omunege wa ayatun ko wa ayatun lahum anna hamalna dhurriyyatahum bil fulki al وخلقنا لهم ما وإن نشأ وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين الله أكبر على وين وآية تدل على قدرة الله آية أدونا سين وجوه يدونا وقايو يوجو كي qualify كي إي أجو كمارا روندو تشي إدوما غاموني أن حملنا ذريتهم في الفلك المشحون أمما من كوني أوكو كي شبكو تيكا فلك المشحون أو كي شبكو تيكا باموني gbɔkɔ lɛ ɖe ŋutsɔkɔ nibi nu ɔkɔ ɔdzɔdze ŋa yi mi le eko pa kpo amɔkɔa alɔ lama do ama yi ɔkɔ lɛ wonɔ gbɔmɛ lɛ tete wòwúlɔ kalẹ ka yi mí lẹ ikó kpa kpó tsaka ɖó kì ɔkɔ lẹ kéte gbogbo pélétsa ɖó ŋa yi dzé unetsɛtsɛ yɔ ɖó idókatsa ka nẹ̀wí ilẹ̀ ká mẹ́hún nẹ̀wí ilẹ̀ kí a kò mẹ́yún ọlọ kọlẹ́ ká mú àmọ́ yìí òun kọjọ́ òun mẹ́gbàdú yìí wọ̀kálẹ́kọ̀ọ́nà ẹlẹ́rùn àwọn wọn ti yọ wọn mọ̀nẹ̀gẹ̀ máa yàrkẹ́bùn èé ká máhùn kọlọkọlọ kọlọ̀kọlọ̀ ìwọ́n ti gẹ̀ lè dàmù. mẹ́ẹ́nẹ́ tún yí tamana yí amáhùn túnmí ọlá mẹ́fà pó mẹ́kóyéhùn ọ̀ndógi ewu kàjú èmì àmàdọ́ ẹ̀yẹ màkó tẹ́ẹ̀yẹ màá tó nà dúkì dẹ́yẹ màá iye amema meneke chi inoko kia anuma kwako inoko kia te ya ya wadam àmọ́ ọkọ̀ yẹ́lẹ̀ máa níyàn yóò wó yẹ́nà ogbóòkà àmọ́ ọkọ̀ ilẹ̀ ọkọ̀ yóò yẹ́lẹ̀ airport wọn dúbì ọkọ̀ ilẹ̀ airport dúbì ọkọ̀ yẹ́lẹ̀ ìdéhùn àmọ́ ọkọ̀ máa yá ogun máa yà ó yíò máa wá máa nẹ̀yọ rí airport dé ọkọ̀ airport ilé ọkọ̀ àmọ́ ọkọ̀ bíríkìtì mánẹ̀jù bí ń yọ ọkọ̀ pọ̀nà bí ọkọ̀ kàákà ń yà pé pọ̀nà kì í múlé dù tí ní rá lọ́ ẹ̀mà kọ́kọ̀ kìrẹ́yìn àwọn kò yálè òyà ń ní nàmọ́kọ̀ yálè òmìnira ọkọ̀ ikú yẹn agbọ́nbùta gbogbo yẹn ata ẹgbùgbàgbà àtù yìí hàn ọkọ̀ ilọ̀ yálè sagari là náà kéhùn náà igi anọ́kọ̀ yálè mẹ́gbọ́n ká sagari là kéhùn lẹ̀ ìlàyé nàìjíríà kéhùn ọ̀fẹ́lẹ̀ ọkọ̀ yẹn igi anọ́ náà mọ̀ ọkọ̀ yálè tí èsè tọ́ ìṣẹ́ṣẹ́ nínà èyí láti ayé ìgbélé gbèlè dọ́mọ́ náà ọgbẹ́ ìkọ̀ kamẹ́ríkà wájú ìjà gulf war ẹgbà bush ọkọ̀ gẹ́lẹ́ màdókà ń amánẹ̀ golf lẹ̀ àmọ́ kò dókì ayé yìyà yí ọkọ̀ yá yí fìtí ma ma kó e máa yá òjàjà máa múnàbí amánẹ̀ òyìn wọ́n yá bọ́ǹbù ta máa múnàbí amánẹ̀ òyìn fulukil mashhur bọ́ọ̀kọ̀ yá níbi nù òbí lẹ̀ ńlá wọn kàkẹ́ wàhálà kọ́nà ẹlẹ́hùn mímísìlìhì àwọn ọ̀nà àmọ́ ọkọ̀ múnẹ̀ wọ́n ti gbẹ́dọ̀ lò lè ti kú ma yarkabun ika mauna ngane adu shudumi olama ngallahu yani wa inna sha mudi wa inna sha nughriqahum fala tariqa lahum wa la hum وإلا رحمة منا ومتاعا إلى حين الله يعني àmọ́ kọ̀kìdẹ́ kàṣọ́nà húnmẹ́ kí a lò lè yáyé wà iná ṣánàbọ̀rẹ́ kọ̀hùn ìdí yáyé lẹ́gí a lò lẹ́ tí a ń kí rọwà yóba nàbọ̀rẹ́ kọ̀hùn ajọ́májí mọ́ ọkọ̀ mẹ́dù ilé ń tó gbà titanic wo ẹ̀lú titanic bẹ́kí titanic ẹgbẹ̀rún agbẹ̀rún ẹgbẹ̀rún titanic wo ma ní kí ẹyẹ ma ń wọ́n yún tó yún tẹ́ dúkìdé to ìpapọ̀ tó kókù bẹ́yẹ ma nẹ́papọ̀ láwú ẹmú wọ́n yún papọ̀ titanic ìdúróòn náà dédé wọn ẹlẹ́tẹ́ ìntẹ́nẹ̀tì ayọ̀ ẹ̀kẹ́ tí gọ́gùlù nílẹ̀ yá kẹ́ẹ̀kọ́ ọdọ́ mọ́nú kí wọ́n tó yá jì wọ́n tó yá ká yìí dú yìí ó tún ká kétété tòdútì kúṣẹ̀ léwu ìṣẹ̀ náà yọ̀nyọ̀nyọ̀nyọ̀ àbí ìṣẹ́ a yi ami flying boat àmà ṣùkọ́lọ̀ wọn nẹ̀nẹ̀nẹ̀ ya mẹ́wùn dó mọ̀kúrọ́dó fẹ́wùn ni e mbegi ni flying boat yoko kele mako abia ya abia ya kaka ya ojene wa ogo moto ki awana jigili ya rejida kupane makuri gidi yani lamu na yukudu awuya wuya wuya wuya wuya lota wuya wuya oko yeja yibili damdam le kaka yi ibe lungi ni ki adawo ogbegbele ma kwemi gidi gbogbo tọgbà abijikolo yìí

àmì tírílíọ̀n tírílíọ̀n tírílíọ̀n àríṣì kéèkéè dàwà lò ọjọ́ kété màkè hmm. ẹ̀nà àtúkọ́lọ́lẹ̀ allah àbí àkànwà àti àjílẹ̀ yẹ́wọ̀ iná ṣàtúnàgbọ̀rẹ́kọ̀ hóm ìrò ẹ̀dọ̀ ayẹ́rán àmọ́kọ̀ ilé dàmdàmlẹ̀ ayẹ́rán yìí máa yàkàmà kó ayẹ́rán yìí mọ́kọ̀ ilé dú ìrànyàdó bá ọkọ mẹ anya dà o iṅom do ŋo yi ọkọ mẹ ma mẹ́ màbọ́kọ̀ anya dà o àbókì dé ọkọ̀ lẹ́gbọ̀n ya nàmọ́ ma màdọ́mà kọmínikéètì gba ma sámẹ́dé ebi ọjọ́ kẹta anya mánẹ̀kẹ̀ ebo ya ma abọ ya yí madu na yínike tete ọba na nike ma na ọba tete ọba jẹun adé àkànyà àkànyà lẹ́yà ń dá captain ọkọ̀ kàwọn ya ọkọ̀ omi ọkọ̀ yáyá dàrú gbogbo àmọ́nẹ̀yìn kì ní ògbégi anọ́kọ̀ àmọ́nẹ̀yìn òbẹ́bọ̀ fly out bí ọkọ̀ tẹ́fọ̀ na àkọ́kọ̀ yá dògbò pé anọ́ nálẹ̀ ìmúdàdàwó pakótán ìmúdàyà dàwó ọjọ́ aṣọ mẹ́lá bẹ̀ kíjì ní ọ́nàkì àtúkọ́lọ́ lẹ́wọ̀n ṣàlọ́ ohun ìyàkàjọ ń wáyé yẹ́ ni wọ́n iná ṣàánú burúkọ̀hùn pẹ́lẹ̀ tọrọ ìkọlẹ̀hùn wọ́lẹ̀ ohun yóò kọzún amọ́kọ̀ ilé dàmdàm lẹ́yìn rọ̀wẹ́dọ̀ ajẹ́hún ìyàksidẹ̀ntì nẹ́yàjí ikú dàyàjí

kpaye ede dade wome kume yi me live life me ila eyini gbogbo atẹ ẹgba ẹgba kakọjọ bò tẹ wome ọlá ibi rọ ẹjú kó yóò ọkọ oṣù kóòlù oyóyálẹ̀ hàn bọ̀ celestial body and telestial.

gbọ́kàdé mà nínú ẹ́tàkì mà kó lórí rẹ̀ gbọ́kàdé lẹ́rẹ̀ gbọ́kàdé dáná ẹ̀gálẹ̀ mi ẹnìkì wákọ̀ làkìdẹ́ ọlọ́wọ̀ ìwẹ́ àtàwọn ṣàṣódì ní kí dán wa yà máa pàgbélé lẹ mọ́lẹ̀ lẹ́sọ̀lọ́ ìwẹ́ yìí àmà tí ó jákàjà máa ṣòdì gbẹ̀gbàgbélé lẹ́dẹ́ gbélé ní

e ka ịchọkata ugwogwo ka eni yiri yiri mee ugwa mee mee dị yiri mee ugwa ẹmi yìí lè mẹ́wàá pé yóò yí ìyámà ní àìkẹ́ mọ́kò tí a máa ṣọ̀kàtà yìí owó tó yí ẹ̀ nínú ọ̀kàtí ìbá ọ̀kàtí gbélélẹ́kì wáyà tí ń gbogbo ṣọ àpọ̀jọ́ ìwánà olóhun múdé ojálè ámàṣàkà lóòtù kó lọ ayà rẹ̀ ẹ̀rọ̀yà tó wùn àpàtì kọ́kàká kọ́kàká nù bá máa kó máa bù ṣàlejò máa gbélé ọmọ yìí mẹ́yà tọ́gẹ́lẹ̀kì ọgẹ́lẹ̀ níbi ìdíwáyé ọmọ gbélé máa dún ìró eyú ọmọ yóò bí a nà ẹmúdùn wàhálà kí ṣe sì kó lọ ayà rẹ̀ ọmọ ilẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ òpá níbi muhammadu ụmụ agbélé ònà iná lè yí àwọ́lọ jẹ́ ònà iná lè yí kìí agbèsè kẹ̀bẹ̀ kóòdò wọn lè ìmú agbélé agbélé jẹ tó ṣe yẹ

umaya níbi dọ́mà wáyí dọ́mà wọn owó wá ejú ọgbáyé ejú ọgbáyé umar wọn dé dọ́mà wáyé kàmá mẹ́mọ̀ abájọ́ ní dọ́mà wá ejú ọgbáyé ọ̀yàn tàbí ìzìnlẹ̀ tó ó sì kó na ka oṣù ni mú ọ̀nà òdé òdó ọ̀dọ́dẹ̀ wọn ìdó ọkọ̀kọ́ ayi tákàjì kí dọ̀kọ̀ yàdé ìdísáìnì mú mẹ́ta gbogbo tákàjì kí kí dẹ̀wọ̀n ọjọ́ dísáìnì ohun bókì numa ilmul haia a ma astrology kakọla ma ayin yadu ma ohun ma kakọ ojú ọgọ́ ikú oṣù ọgọ́ ayin ya ni otu n'olu ma egwu ele egwu elu egwu ha otu gị ya ndị onyali ma ọ amemụ ụwa n'ụlọ anya lị ọra na tịdị wee mmanụ mmanụ gị na ọ bụ na oji ele ndị e, adịlụ gba mị kara atọ ele ọjọọ gị dị atọ ma ọjọọ mụ na abịa gị ka ọ ajọ alịkadị mị والسلام عليكم ورحمة الله وبركاته Thank you.